ورحمة الله تعالى وبركاته أنا أرجو سلام بن فاروق من طلاب مرتبة العودية دعوات الإسلامية العالمية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة wala uqsim bi nafsin lawwama ayaksabu insan allam najma'a izama bala qadiri ala an nusawwiya banana bal yuridu al insanu liyafjura amaman yas'alu ayyana yawmul qiyamah fa idza baliqa al وفصل القمر وجمع شمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسهم بصيرا ولو ألقى معزيرا لا تهويك به إذانك لتاجل به إن علينا جمعه وقيانه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه كلا بل تحبون لآجلا وتذرون لآخر وجوء يومئذ ناجرا إلى ربها نازرا ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاكرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولا ثم ذهب لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يدرك سدى ألم يكن نطفة مما من يمنى ثم كان علقة فألق فسوى فجعل منهم زوجي ذكر والأنثى أليس ذلك بقادرين على أن يحيي الموتى بسم الله الرحمن الرحيم كايا عين رحمة ربك عبده زكريا إذ ناداه ربه نداء خفيا قال رب إني الأنبياء صدق الله العظيم يخرجونه من الظلمات إلى النور ọlọ́run ni wọ́n jáde láti mú òkùnkùn wá náà mọ́lẹ̀ mú. pásọ àtijọ́ ló dà bá rí kọ́kọ́ kó di déjì kó di dáàbò lórí. alhamdulillahi allazi mani ala sọlihi bizikiri wa ta'atihi fawọtahun fi riyadi lijanna lishuguli limurabati wa ibadati واشهد ان لا اله الا الله وحده لا شريك في ربوبيته والهيته واسمائه وصفاته وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتنزل الكتاب لا ريب فيه من رب العالمين ربي اسرع لصدري صدري ويسر لأمري وخلوا كتابا من نزال يفقه قولي موتي နေကတလားမှာတာနကဖြစ်ကြပါဘာလောစာချင်းလို့မိုတကြီးကင်းလာကျော်တော့ ustaz ရမယ်အခုရင်မူတာတော့အဲ့ကျော်ဆလာပိုကြီးဘောဘာဘာဘာတော့ဝမ်းစားလေမိုပိုကြီးကင်းမိုကြီးဘောဘာရာဘောကားလေဒီပါစင်းစားမစားတော့ဖောက်ပါစတီစစွာတို့နော်24ဘတ်တန်ဆောင်အစစ်တဝမ်းဒီပါအစ္စလာမ်အလိုင်းမ်ဝါရမတ်လာဟီတာလာဝါကာ وعليكم السلام ورحمة الله وبركاته tọ́pìkì wa tòní òun náà ni bring something like it tí àwọn lárúbá mọ̀ sí àdọ́wò ṣẹ́yí and misláwù tí àwọn yorùbá sì mọ̀ sí ẹ̀múrò pàtòjò àtọ́jọ́ kí ni àlùkò àn ẹ̀rọ ìyá mi ẹ̀yọ́dà sísá mi ẹ̀ máa bá mi ká lọ. a fẹ́ gbé yẹ̀ onú báíbù àti kòyàn a èyí tó ń jẹ́ òtítọ́ ọ̀wọ̀ gẹ́gẹ́ nínú ẹ̀ ẹ̀ máa mi ká lọ. in swatu wood tẹnumba eleven verse thirteen to fourteen. أم يقولون افتراه قل فاتوا بأشر سوار مثل المفتريات وادعوا ما استطعتم من دون الله إن كنتم فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فلأنتم مسلمون سبحان الله إن surah Hud chapter number eleven verse thirteen to 14 ọlọ́run أم يقولون iftara شافي ما máa sọ pé àwọn ọmọ كل يا مهما صرف ما بي عشر يسواري مثل المفتريات الله يكرم مسوا ما وين وياه بعدهم ما يتعبوا من دون الله كما تمر جري هو كل انت بلا وني تمر جري هو يوم تمر شادي تعبت وين Allah subhanahu wa ta'ala ti wá wàhálà ìlà ìlà orílẹ̀ ìsiyèméjì nínú ìyá ọ̀yà tó mùsùlùmù nítorí náà ṣe gba Islam gbogbo ẹ̀yin Christian tẹ̀ wá ń bí ẹ̀yin mò ń bá sọ̀rọ̀ ṣe gba Islam tẹ́ bá gba Islam ẹ̀ wá lọ Sàbùdí Mùkádọ̀ Akínsọ́lá subhanallah in Suratul Maisarah in Suratul chapter number two verse twenty-three and twenty-four. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثلي وادعوا شهداءكم من دون الله أي لم تفعلوا ولم تفعلوا أعدت للكافرين سبحان الله in Surah Al-Baqarah chapter number 2 verse 23 and 24 وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فلن نقول بأن سيدنا قد يكون Alam ìfáàtú bí síwájú mi mi ti rí olóńtẹ̀lọ́ mú sọ àgbọ̀n á ní ìwà subhanallah ọmọ ìyá mi láti sọ àmẹ́wàá ọlọ́run jẹ́ nílẹ̀ ọ̀kẹ́ ẹ̀ tí ẹ̀ wọnú subhanallah olóńtẹ̀lọ́ bí síwájú mi mi ti rí olóńtẹ̀lọ́ mú sọ àgbọ̀n á ní ìwà o wáyé òun máa ń sọ tọ́tù mi wáyé òun sọ ọ̀rẹ́ akùnrin ìdónílá ẹni tá yìí pé lọ́lọ́run yín kẹ́ lọ mú wá yàtọ̀ sí Allah ìkùnjú sọ̀ọ́dí di ẹ̀ ń bá jòrò subhanallah fàyí lamtafàlù wà lamtafàlù tí ẹ̀yin bá lè rí mú àti pé òun ti ẹ̀kú pọ̀ yín lókun lẹ́tí fẹ́ rí wọ́n dákun náà wọ́n lọ sí ọdún wọn ní ẹ̀sùn wọn ní ìdáwọ́ ẹ̀yẹ páyà náà tó ṣe pé èèyàn àti òkúta ni ó fi kó subhanallah ọlọ́run ní kíkọ́ wọlé omi wọ́n dákun náà ẹ̀yẹ páyà náà tó ṣe pé èèyàn àti òkúta ni ó fi kó subhanallah in Surah Nation, in Surah 2, Surah number 52, verse 33 and 34. أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين Subhanallah. Surah 2, Surah 52, verse 33 and 34. Lord, am yakuluna taqawwalahu di olóòdo subhanallah nsọ́tún mẹ́sọ̀ nsọ́tún nsọ́tún Yunus chapter number ten verse thirty seven thirty eight up to thirty nine. ومن كان هذا القرآن أن يفتر من دون الله ولكن تصديق الذين بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين يقولون افترى قل فاتوا بسورة مثله ولكم من استطعتم من دون الله إن كنتم صادقين بل كذبوا بما لم يحيطوا بعلم فلما يأتيهم تأويل كذلك كذب الذين من قبلهم فانظروا كيف كان عاقبة الظالمين subhanallah surah yunus chapter number ten verse thirty seven and thirty nine ọ̀rọ̀ ni wọ́n máa bá náà lọ́pẹ́ ọ̀nà àlùkò ìlú nílá wọ́n máa bá náà lọ́pẹ́ ọ̀nà àlùkò ìlú nílá àlùkò ẹni kò lè wá lọ́dọ̀ ẹlòmíràn sí àlọ́ wọlá bí n tọ́jú ní bọ́lá di ìdàgbà ilẹ̀ ẹ̀dá yìí bẹ́ẹ̀ náà ti tún gbé ojú ọkọ̀ àwọn tí àtúndì síwájú rẹ̀ wọ́n tọ́ nílẹ̀ ní ká ní sàlàyé kàyé pé kí o ìwà àlọ́ ni. ó sì sọ̀kadà ó sọ̀rọ̀ àgùnbà àgbáńlá ayé. àmì yakulu náà kàwá ọlọ́ni ẹ̀tún rìpíìtì ẹ fi máa tó pàmì máa tó àlùkò yá ni ni kúl rẹ fún àwọn ọmọ fún fáájú bí sùn láti lè mí sí ìbáraẹnìlá ọlọ́run tẹ ló ní ìmọ̀ tẹ àárọ ẹ̀kọ́ mọ́ àyè kúrú bẹ́ẹ̀ tẹ̀ tẹ̀tẹ̀ olórí fáájú bí sùn láti lè mí sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń fún àkàwé nù wá wáyé mú wá ní ìsàbẹ̀ ọkùnrin ìdónílá kẹwàá lọ́wọ́ ìjẹ́ báyìí ọ̀rọ̀ yíyá o bá sáwọn ìwà lọ́nà ìdùnnú yìí ni wọ́n sọ̀rọ̀ nípa àkàtúntò orí ìrùn ìjẹ́ ẹ̀gbẹ́ wọ́n sọ nípa lórí túbí ní wọ́n sọ nípa pé fún òní mọ̀ nípa rẹ̀ pẹ̀lú máa ní ìyípa wí àtẹ̀yìn ìtumọ̀ ìdè wa bá wọn pẹ̀lú ayélujára sábà láti rẹ̀ nípa wí gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn subhanallah ìsọfúnmi sọ ìṣúra tó kamu firwadiyun Falahina salahu kerja di laum siap minal Usai bumi pagi usihi mulai hari Subhanallah Suatu hari Masa itu Masa naikin Alani alani Masa naikin Kalau firwadiyun Awal ini tak menikah Tak pola wani tahu lah, awal Falahina kabaru Dan tak tahu kebeyo Kerja di laum siap minal Kerja di laum siap minal Subhanallah dia dia dia dia dia dia dia dia dia dia dia dia

17, verse 88 and 9. Ọlágúnlẹ́dá Adúlísù Mọ̀lí fún sọ pé tí èyí àti àyíké ń bá pé jọ, àná ayájúlọ́ọ̀lù ní sí àgbàlagbà ààrùn. Nígbà wọn fẹ́ bí wọ́n lù pé àrùn yìí wá, ìyá ayájúlọ́ọ̀lù ní sí gbogbo ní òun ní wá o, wọ́n lọ bá àlọ́bá lòwò ìbá rè é. Wọ́n wà fún abákan wọn àjẹ́ àlàkọ̀ ọ̀dọ́ tó fún wa lọ, ìrọ́jú ìrẹ́ Kristẹni, ìwọ́n náà mọ أكبر هذا القرآن من كل مغل حب يقرب فاعل وقع للقرآن فما سوى إلا ربنا Subhanallah, in Surah Al-Measure, in Surah Al-Isra, chapter 17, verse 9. Inna allazina, inna allazina kafaru, inna ويبشر أن لهم أجرا كبيرا أنا يد التي أن لهم ذكرا كبيرا سبحان الله in Surah Isra chapter number seventeen verse nine. dájúdájú àlùkòyà ke o jáde ti ya abraham ìmọ̀ mú ní mọ̀ràn lọ sí ó déédéé ni wáyé bá ṣirú lil mu'minin ìsìn kan fún àwọn olùgbàgbọ́ òdodo ní ròódùnú alẹ́sì wọ́n tó ṣe pé o yà mànù nẹ̀sọ́ ilé á wọ́n máa ń ṣiṣẹ́ olóore wọn ṣe olóore náà yàn láàrọ̀ lójoojúmọ́ o ànàlàhùn àjírà nǹkan bí wọ́n nígbà tó tóbi jùlọ lórí ọ̀nà Allah subhanahu wa ta'ala subhanallah ẹ̀rọ ìyá mi gbogbo tẹ́sán tí Allah subhanahu wa ta'ala fi bá a sọ̀rọ̀ sọ́tù kú tẹ̀rọ